Matthew, orí kẹjọ. Nígbà tí Jésù sọ̀kalẹ̀ láti orí òkè, ọ̀pọ̀ àwọn ènìyàn ń tẹ̀lé e. Ẹnìkan tí ó ní àrùn ẹ̀tẹ̀ sì wá, ó kúnlẹ̀ níwájú rẹ̀, ó ní. Alàgbà bí o bá fẹ́, o lè sọ ara mi di mímọ́. Jésù bá na ọwọ́ rẹ̀, ó fi kàn án, ó ní. Mo fẹ́ kí ara rẹ di mímọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni àrùn ẹ̀tẹ̀ náà bá kúrò lára rẹ̀. Jésù wá sọ fún un pé má sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o ṣe ìrúbọ gẹ́gẹ́ bí Mósè ti pa á láṣẹ bí ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá. nígbà tí Jésù wọ ìlú Kápánáhùn ọ̀gágun kan tí ó ní ọgọ́rùn-ún ọmọ ogun lábẹ́ rẹ̀ tọ̀ wá ó ń bẹ̀ẹ́ ó ní. alàgbà ọmọ ọ̀dọ̀ mi kan wà nínú ilé tí àrùn ẹ̀gbà ń dà láàmú ó sì ń joró gidigidi jésù bá sọ fún un pé wọ́n wá wọ́n sì wò ó sàn. ṣùgbọ́n ọ̀gágun náà dáhùn pé. alàgbà èmi kò yẹ ní ẹni tí ìwọ ìbá wọ inú ilé rẹ̀ sáà sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá nítorí ẹni tí ó wà lábẹ́ àṣẹ ni èmi náà mo ní àwọn ọmọ ogun lábẹ́ mi bí mo bá sọ fún ọ̀kan pé lọ yóò lọ ni bí mo bá sọ fún òmíràn pé wá yóò sì wá bí mo bá sọ fún ẹrú mi pé ṣe èyí yóò ṣe é ni nígbà tí jésù gbọ́ ẹnu yà á ó sọ fún àwọn tí ó ń tẹ̀lé pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé n kò rí irú ìgbàgbọ́ báyìí ní ísírẹ́lì pàápàá mo tún ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò wá láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wọn yóò bá abrahamu àti isaaki àti jacobu jẹun ní ìjọba ọ̀run ṣùgbọ́n àwọn ọmọ ìjọba ọ̀run ni a ó tì jáde sínú òkùnkùn biribiri níbi tí ẹkún àti ìpayín keke yóò wà. jésù bá sọ fún ọ̀gágun náà pé. máa lọ gẹ́gẹ́ bí o ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. ara ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì dá ní àkókò náà gan-an. nígbà tí jésù wọ inú ilé pétérù ó rí ìyá ìyàwó pétérù tí ibà dádùbúlẹ̀ jésù bá fi ọwọ́ kàn án lọ́wọ́ ibà náà sì fi sílẹ̀ ó bá dìde ó bá tọ́jú oúnjẹ fún un nígbà tí ó di ìrọ̀lẹ́ wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹnu ni ó fi lé àwọn ẹ̀mí náà jáde ó sì tún wo gbogbo àwọn tí ara wọn kò dá sàn báyìí ni ọ̀rọ̀ tí wòlíì àìsáyà sọ nígbà tí ó sọ pé. òun fúnra rẹ̀ ni ó mú àìlera wa lọ ó sì gba ìsan wa fún wa. nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n yí i ká ó pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kọjá sí òdì kejì òkun amòfin kan wá sọ́dọ̀ rẹ̀ ó sọ fún un pé olùkọ́ni mo fẹ́ máa tẹ̀lé ọ níbikíbi tí o bá ń lọ. jésù wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé orí rẹ̀ lé. ẹlòmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. alàgbà jẹ́ kí n kọ́ lọ sìnkú bàbá mi. ṣùgbọ́n jésù sọ fún un pé. ìwọ tẹ̀lé mi jẹ́ kí àwọn òkú máa sin òkú ara wọn. jésù wọ ọkọ̀ ojú omi kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé e ìgbì líle kan sì dé lójú omi òkun ó pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé omi fẹ́rẹ̀ bo ọkọ̀ ṣùgbọ́n jésù sùn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ jí wọ́n ní. olúwa gbà wá là à ń ṣègbé lọ. ó bá sọ fún wọn pé. ẹ ti ṣe lójó bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kékeré wọ̀nyí. ó bá dìde ó bá afẹ́fẹ́ àti òkun wí ìdákẹ́rọ́rọ́ ńlá bá dé ẹnu ya àwọn ènìyàn náà wọ́n ní. irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti òkun gbọ́ràn sí i lẹ́nu. nígbà tí ó dé òdì kejì òkun ní ilẹ̀ àwọn ará gádàrà àwọn ọkùnrin méjì tí wọ́n ní ẹ̀mí èṣù jáde láti inú ìtẹ́ òkú wọ́n wá pàdé rẹ̀ wọ́n le tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé kò sí ẹni tí ó lè gba ọ̀nà ibẹ̀ kọjá wọ́n bá kígbe pé. kí ni ó pa tàwa ti rẹ pọ̀ ìwọ ọmọ ọlọ́run ṣé o dé láti wá dà wá láàmú ṣáájú àkókò wa ni. agbo ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dẹ̀ kan wà tí wọ́n ń jẹ lókèèrè àwọn ẹ̀mí èṣù náà bá bẹ jésù pé. bí ó bá lé wa jáde lé wa lọ sínú agbo ẹlẹ́dẹ̀ ọ̀hún ni. jésù bá wí fún wọn pé ẹ lọ wọ́n bá jáde lọ sínú àwọn ẹlẹ́dẹ̀ gbogbo agbo ẹlẹ́dẹ̀ bá dorí kọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè náà wọ́n sáré lọ wọ́n sì rì sómi àwọn tí wọ́n ń tọ́jú agbo ẹlẹ́dẹ̀ bá sá kúrò níbẹ̀ wọ́n lọ sí àárín ìlú wọ́n lọ ròyìn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ àti ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn tí ó ní ẹ̀mí èṣù gbogbo ìlú bá jáde lọ pàdé Jésù nígbà tí wọ́n rí i wọ́n bẹ̀ ẹ́ pé kí ó jọ̀wọ́ kí ó kúrò ní agbègbè wọn